الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه والتابعين لهم إحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته قبل الله أكرم أتولى وأسواجنا نبي محمد آه، آية 52.0 تلك الرسل فضلنا بعضهم على بعض tí a ti mẹ́nu lé lánàá ṣùgbọ́n àti ìwọ̀nà rẹ̀ dáadáa ọlọ́ọ̀bá ni أعوذ بالله من الشيطان الرجيم تلك الرسل فضلنا بعدهم على بعض منهم من كلم الله ليه <coughs> متواضع على بعض الفائدة ìtumọ̀ rẹ̀ ni pé dandan ni ẹ gbọdọ̀ tó níbẹ̀ ọ̀ dandan kí yìí dúró lẹ̀ ṣùgbọ́n ìdá kọbi sọ́dún yẹn ìyẹn ni pé èèyàn lè dúó èèyàn sì lè kápọ̀ ìmọ̀ kí èèyàn kápọ̀ ló sì kíni ọ̀nà fi ń dára jù èyí tẹ́ bá kọ jíìmù sí ẹ pé jàwáàzù ni àlùwá pé ọtọ́ ká dúó gbogbo àwọn àmì kọ̀ọ̀kan ló ní àwọn sẹ́tíǹsì ọlọ́ni tí ló kẹrọ rọ́sùlù fọ̀gbọ́nà báàdọ̀hùn alábàá منهم من كلم الله ورفع بعضهم درجات وآتينا عيسى بن مريم البينات وأيدناه بروح القدس ولو شاء الله اقتتل الذين من بعدهم من بعد ما جاءتهم البينات ولكن اختلفوا ولكن اختلفوا فمنهم من آمن ومنهم من كفر ولو شاء الله ما اقتتلوا ولكن الله يفعل ما يريد تلك الرسل الله ني àwọn òjíṣẹ́ yẹn wọ́n jẹ́ bí ọlọ́run sọ pé dáálẹ́kà rúsùlù àwọn òjíṣẹ́ yẹn a gbìyàn pé àrúsùlù kí ni jámù lọ́jọ́ bí ni rọ̀sùlù ṣùgbọ́n jẹ́ jámù tẹ̀síìr jámù tẹ̀síìr òun ni wọ́n máa ń pẹ̀lú ẹ̀ ó yàtọ̀ sí jámù al-mudhakkar as-salim tí ó parí pẹ̀lú wáwà tí ó nàbí yà tí náà jámù tẹ̀sírì ní tó ti wá bẹ̀ wọ́n lè máa bá lò nígbà lò abu gbólóhùn ni wọ́n kà gbólóhùn yẹn ni wọ́n kà fún kìí ṣe ìtumọ̀ tó kó sínú ẹ̀fẹ́ oríṣi àwọn òjíṣẹ́ ọlọ́run obìnrin sì sòjíṣẹ́ ọlọ́run ọkùnrin náà tábà tó sọ màláíkà táà lè fápọ̀ òyìn tàbí lè fábọ̀ òyìn náà <coughs> ayẹ́ pé wọ́n bá lò ní bàálù àbú pé gbólóhùn yẹ gẹ́gẹ́ lórí jẹ́ tíríkà mẹ̀jẹ́ dáríkà rọ́sọ̀ torí bá ti ayàtà kàtàtẹ̀lẹ̀ tíríkà àyà tó mọ̀ nàtìlúhà àlékà bilhaqqa ọkùnwádìí ní tíríkà rọ́sọ̀rọ̀ ọ̀dọ́ ìlànà àbáhó àwọn òjíṣẹ́ yẹn a dá apá kan ọlọ́lá ju apá kan lọ a dá apá kan ọlọ́lá sí ju apá lọ minhu man kallama Allah ibẹ̀ nínú wọn ẹni tọ́lọ̀ bá sọ̀rọ̀ wa rafa'a ba'dahum darajat ó gbé apá kan ọ̀gá nípò وآتينا عيسى من مريم البينات عيسى مريم أفنى وعلي àwọn àlàyé àwọn àmì wà àyẹ́dì náà bí rúkì ìkúdùs àkúnnà lọ pẹ̀lú rúkì ìkúdùs wà náà ṣe àwọn ọ̀rọ̀ kan ní ọlọ́run bá fẹ́ ni مقتتل الذين من بعدهم àwọn tí wọ́n wá lẹ́yìn wọn lẹ́yàwó lẹ́yàwó òjíṣẹ́ ọlọ́run wọn bá ti jà ní ń bá di máa já àti owó ìbáyìnà nígbà tí àwọn àlàyé ti dé wá bá wọn wọ́n yapa faminhum man kafara ń bẹ̀rẹ̀ tó ṣe gíní tó ya kèfèrí walau sha'a Allahu makwa qatalu bá fẹ́ ni wọ́n sí gíní 'ala al-'alamin ní ọlọ́wọ́ ọba tí bá fẹ́ ìtumọ̀ nínú obìnrin ọ̀hún yìí ọwá ti fún àmúkíní lẹ́kùn rẹ̀ káàkó tó wá mú àwọn ẹ̀kọ́ àtàǹfààní tó wà níbẹ̀ jáde na ọlọ́run sọ pé àwọn òjíṣẹ́ yìí òjíṣẹ́ pọ̀ àwọn kọ́ nìyẹn òjíṣẹ́ pọ̀ ọmọ adáma kò sí sí rọ̀sọ́lù ìmálákí òjíṣẹ́ tó jẹ́ mọ̀láíkà tọ́mọ ìdí nìyàn lọ́sọ́ ní tílùkà rọ̀sọ́lù àwọn òjíṣẹ́ yìí fọ̀gọ́nà bá àjọhún aláàbá àlẹ́ àwọn òjíṣẹ́ tí a sọ̀rọ̀ ọwọ́ fẹ́ sàlàyé olùmínú mẹ́kẹ̀lẹ́mọ̀lọ́ ìbẹ̀ nínú ẹni tó lọ bá sọ̀rọ̀ a rí pé a ti sàlàyé lórí ilé yìí lánàá nípa pé tí wọ́n bá kọ́rọ̀ rẹ̀ pé ẹni tó lọ bá sọ̀rọ̀ ànẹ́bì musa náà wọ́n sọ torí òun lọ gbóyè kí ni kèlé mọ̀lọ́ ẹni tó lọ bá sọ̀rọ̀ bá ní bàbá láwà ànẹ́bì wa ádámù àlè ìsàlẹ́ nínú àwọn ẹni tọ́lọ̀ bá sọ̀rọ̀ òun náà wà gẹ́gẹ́ bí àwọn ẹ̀rí tí a ti mú wá ní àná bákan náà anábì wa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run sí kíni ó bá sọ̀rọ̀ ìyẹn náà ọ̀rà pé akànṣọ́ lérí fìlànà àásọ̀ díẹ̀ ní abala ìròyìn àfọ́rù ní mọ̀kọ́mù làdá mọ̀kọ́mù làdá sídìrà tí mo kà á lè ha máa dàlá ṣáfíà nílé mustapha mọ̀kọ́mù wàtọ́lọ́yìn náà nísìnyí fa'auka ilẹ̀ ìṣẹ̀dí jùlọ wa. àbí ẹ̀kọ́ tí a mẹ́lẹ̀ púpọ̀ oúnjẹ gbogbo àlérò náà torí tíra nínú tíra alifawaki sáàkútọ̀ lọ́wọ́ àwọn tó dáwà ọ̀dẹ́ àwọn tó ní ìdíkíní tó ní ìdàkíyèsí onẹ́sìkíní ọwọ́ àgbẹ̀ orí yìí afáàfẹ́ já ma ipò tánàbí wà láàrin àwọn ànábì ọlọ́run ká ma ipò tánàbí ọlọ́run láàrin àwọn ànábì ọlọ́run gbogbo tọ́lọ̀ ń bá sí nínú òjísà ọba ànábì tí wọ́n ti lọ ó ní kò sí èyí tá a ní rí lára ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun ló wà ọwọ́ ni la'in kallama Allahu Musa ala sharifin min at-turi فإن النبي أبا القاسم حبيب الرسالة فوق السماء لئن كلم الله موسى على حتى بقى تقولون با موسى صورة على الشريف من الطهور الكتور يوم النداء لقد قلت موسى يعني أنا ربك أبي من الله مبارك عليك أي أبو بكر إنك بالوادي المقدس توا وتوا لا يتمنى قل فإن النبي أبا القاسم تبدأ له أبا قاسم حبيب الرسالة فوق السماء òun ni ẹni tọ́nà síkùn olólùfẹ́ tọ́nà fi mẹ́síjì wọn látòkè sánmà ó ti yí nìsí àlẹ́gbẹ̀ẹ́ àwọn ọlọ́gbọ́ ọlọ́kè sánmà tọ́lọ́gbà fún wa ìrọwà tí ń bá tó tí ń bá ọlọ́run bá ìlúkẹ́ lásọ̀rọ̀ tí wọ́n láàrin ànábì Musa àti kí àti ọlọ́run bá ìlúkẹ́ ọlá ànábì lọ tí ń bọ̀ lẹ́yìn pé ara tá sọ lọ́nà pé wàrọ́fà bá dọ̀ ń ìṣẹ̀lẹ̀ ọlọ́run fún ànábì àwọn ọ̀sọ̀sọ̀rọ̀ ní èrò 50 tọwọ́ dọ́dọ̀ ànábì musa yóò ní kí lọ́lọ́run ra bàrẹ̀ musa bẹ̀ ah yóò lọ sọ fọ́lọ́run bàrẹ̀ kọ́ bọ́ di ipò àwọn ìjọ rí ò nílé lágbára <coughs> ànábì wọn lọ <coughs> ń tọ́ra bẹ́ẹ̀ bí ẹ̀mí lọ gbà tó di pé ọlọ́run di kù sí márùn-ún ànábì musa tún tó lọ kọ́ bọ́ ipò ó ní ah ojú ti mi ilé lọ́mọ́ ó ti ń sìn àyẹ pé gbogbo tí ń ṣẹlẹ̀ láàrin ọlọ́run àtànábì wọn kí ni ọ̀rọ̀ sísọ náà ọ̀rọ̀ sísọ náà ọ̀rọ̀ tí ayà àpọ̀lẹ́ta fún pàtàkì Ìsá náà tí wọ́n bèèrè bèèrè lórí ẹ̀ nípa pé tọ́lọ̀ sọ pé àántà fúrútà lè náà sì tẹ́ àkìzé wọ́n òbí àìlàrí ní mí ń dóní pé sí wọ́n lọ́pọ̀ báyìí pé ẹsùn mi àti yá àmì ọlọ́run lẹ́yìn ọlọ́run àwọn àpá ọ̀rọ̀ méjì ọ̀nà méjì ni wọ́n pín lórí ayà rẹ̀ àwọn kan ní ọ̀rọ̀ yẹn láìpì àmọ̀ ní ti wáyé àwọn kan nígbà tọ́lọ̀ ń gbé àlẹ́bù Musa lọ sókè ìgbà ọjọ́ náà bá sọ̀rọ̀ yìí àsìkò àlẹ́bù Musa kèékúrì sí ó sì wà ní kíni tó kìí sinmi gẹ́gbù àjò pé bá lọ́rọ̀ pa àwọ́ ilé ọlọ́gbẹ̀rẹ̀ sókè lọ́rọ̀ na ọlọ́wọ́n ni wọ́n rọ́pa àbá àjọ̀hún dàrọ̀jáàtì apákan wọn agbéwọ̀nga nípò agbéwọ̀nga apákan wọn agbéwọ̀nga nípò tí ó túnmọ̀ sí pé àwọn òjíṣẹ́ ọlọ́run wọ́n sí gíní ipò wọ́n sí gíní ó jù ra wọn lọ bó sì dá wọn lọ́lá gbìyànjú bẹ́ẹ̀ ní ipò wọ́n sí gíní ló tún ju ọrọ̀ ní òrìbá kan náà náà wọ́n ní látòjú ànábì Muhammad sallallahu alaihi wasallam òun ní ní alwasila ní kíni lọ́jọ́ alkiyama ní ọmọ ń sàdọ́ pé ọlọ́run sí ní ọlọ́run bá bọ́lá pẹ̀lú sí ọlọ́run bá bà nábì lága wàsílà bá wà lórí jẹ́ àṣetá nílẹ̀ ó bá lú súnà nábì ga wàsílà kìí sàgà ṣùgbọ́n àgàrà àwọn ibi ọdún wọn sàrà mú lága wàsílà àdàkọ́ ipò gangan ni wọ́n pè bẹ́ẹ̀ ipò ni lálìdánà lọ́pàá tí àníbíà Muhammad sallallahu alaihi wasallam ó nígbà tí wọ́n bá ti pè mú tán ثم سأل الله لي الوسيلة إبا ترى وسيلة للظلم قل فإنها منزلة في الجنة وسيلة تنصي إفكان لا الجنة لا تنبغي إلا لعبد من عباد الله إذا كان يولي تسمى للظلم فأرجو أن أكون أنا هو مسلمة فيكون لكني نيوم وسيلة wọ́n ni bàbá ń sàálà ní alwasila in tó bá tọrọ wasila fún mi hallati lahu shafa'ati yawmal qiyamah ìsìnkú bí alábì ti di ẹ̀tọ́ ọlọ́jọ́ ìkìyàmà ara wàrọ́fà àbájọ́ dàrọ̀jà dàrọ̀jà náàbì bàtà lẹ́bí bó sọ́nà lọ ọlọ́bà lẹ́bí Ibrahim aléìsọ́lá ní sọ́nà ẹlẹ́ẹ̀kejì ànẹ́bì Musa ọba ní sọ́nà ẹlẹ́ẹ̀kẹfà ànẹ́bì ọba ní sọ́nà ẹlẹ́ẹ̀karùn ànẹ́bì Idris ọba ní sọ́nà ìlú sọ́nà <coughs> ẹlẹ́ẹ̀kẹrin anábì yusuf òun ni sánmà ẹlẹ́ẹ̀kẹlú ẹlẹ́ẹ̀kẹta anábì yahya àti àti anábì kí anábì wa isa àwọn ló bá ní sánmà ẹlẹ́ẹ̀kejì anábì méjì ló bá ní sánmà ẹlẹ́ẹ̀kejì ọwọ́ bá hm? yahya àti isa ọmọ rántí làwọn méjèèjì anábì wa adam alẹ́ ìsìnlá ọ̀nàbá ní sánmà alákọ̀ọ́kọ́ sánmà àkọ́kọ́ ànábì adam sánmà ìkejì ànábì yáyá àti ànábì wa Ìsá sánmà kẹta ànábì lọ́wọ́bẹ̀ Yusuf ẹlẹ́ẹ̀kẹmíta ni Idris ẹlẹ́ẹ̀karùnkọ́ Harun ẹlẹ́ẹ̀kẹfà Musa ẹlẹ́ẹ̀kẹjì ànábì Ibrahim alayhi salatu wassalam ajẹ́ pé bí ẹ́ sì ga ní wọ́n lára ẹbí náà ṣe kíni òun ló tún kí wọn fún ọmọ lórí ìdìbò na ipò kan náà nìyẹn wà á tẹ́ iná ìsá bínú Maryam al-bayyinat a fún ànábì Musa ní àwọn ẹ̀rí tí ó sálàyé tí ń jòdòdò tí ń sálàyé òdodo gan tí Ọlọ́run tó gbé lọ́wọ́ wani ní bàyìnáàtì ní ìtẹ́gbà lérò nìkíni al-Injil àti àwọn àmì tọ́lọ̀ ń fi sí kíni tó gbé gba ọwọ́ rẹ̀ débi káyé òkú kájí òkú dìde nínú sàárè rẹ̀ káfúlájú afọ́jú aláìsàn káwòsàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wa ayyadnahu bi ruhil qudus ọlọ́run a tún kún lọ́wọ́ pẹ̀lú kíni ruhul qudus àfúnlọ́wọ́ àfúnlágbára pẹ̀lú rúfòrò kúdùsì a ti sọ láti pé rúfòrò kúdùsì yìí nǹkan méjì náà ni ó jẹ́ ìbìrìlù alẹ́ ìsọ̀lám àbí kó jẹ́ kí ni ìmà àwárà gbogbo náà lọ́lọ́n pè ní rúfò ọlọ́ni wákàtàlíkà min amurina ọlọ́run sọ pa ti jìbìrì òfin tó nà zálàhú rúkù ìkúrùsì ní rọ́bìkà bilhaqqa so pé ẹni tó sọ kalẹ̀ ní kíni rúkù ìkúrùsì ní ọláìkà jìbìrì alayhi salam now àìkà àrẹ́gbẹ̀ ọláìkà jìbìrì ọlọ́run sọ pé ó fi ṣe ìkúnlọ́wọ́ fún ànábì Isa alayhi salam ìtàpadà máa rí àwọn ẹ̀kọ́ fọ́lọ́pàá jáde nínú àwọn àǹfààní nígbà tí a bá débẹ̀ pẹ̀lú ẹ̀jọ́ lọ. náà ọlọ́wọ́n ni wà lọ́wọ́ ṣá àwọ̀hù mọ́kùtàkàrẹ̀ lẹ́dínà mi bá àdìhìn kálọ́lọ́ bá fẹ́ ni àwọn tí wọ́n wá lẹ́yìn àwọn òjíṣẹ́ náà láàrin ara wọn mùhádàrà òun ni mùsọ́láhà pé kágbọ́ra wáyé kó kálùkù ọmọ ọdún pẹ̀lú àlàáfíà ìtí ò ní jẹ́ wọ́n jáde mẹ́tí ọba ti sí kẹtàn méjèèjì yẹn ìjà náà yóò máa ṣẹlẹ̀ pé ẹnìkan jẹ́ kéfèrè kẹ́nìkan jẹ́ mùsùlùmí kálọ́rọ̀ bá fẹ́ ni ọba ti jà lẹ́yìn ìgbà tí àlàyé ti dé wá bá wa ọlọ́wà ni nínú wàlá tó nà sálà ṣùgbọ́n wọ́n ti kí ni wọ́n yapa àwọn kan tó gbà àwọn òjíṣẹ́ wọn gbọ́ wọ́n tó ń dá òtù wọn olùfà ní mú wọ́n yapa nínú wọn man amana ẹni tó gbàgbọ́ wà wà ní mú man kafara ẹni tó sì ya kèfèrí tí ó gbàgbọ́ òun náà wà wà lọ́wọ́sá Allah má kò tẹ́ta lè ká lọ́gbọ́n bá fẹ́ ni ọlọ́run kan pàdù òun níjà bọ́ ti wà ní ìtọ́lọ́run bá pé àwọn kan mọ̀ jẹ́ múmi ní àwọn kan jẹ́ kéṣe wúwà lẹ́sẹ̀ sọ̀lá ọ̀hún wà ní kó mọ́mílò wà ní kò ká èrò ọlọ́run ló àwọn kan jẹ́ múmi ní àwọn wà yọ yìí ní ọlọ́run bá ọlọ́run máa ń nǹkan tí ó bá wù nǹkan tó bá fẹ́ alákọ̀ọ́kọ́ ni pé àwọn òjíṣẹ́ ọlọ́run wọn lọ lájúra wọn gẹ́gẹ́ bí ayàfà dọ́nà bá dọ̀rọ̀ alàbà ọ̀bẹ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ọlọ́run ẹni tó bá wù ọlọ́run ń fún kọ́dà ó fi dédé àwọn ẹni ẹ̀sà nínú àwọn ẹrú ẹ̀ ọlọ́run tó máa ń dáran lọ́lá jọ a asọ́lá ni pé ní gbogbo májá náà kò sẹ́ni tó lọ́lá táwọn níbi ọlọ́run ẹni tí bá ń sọ pé kan ọlọ́lọ́jà nábì lọ báwọn síbí ṣe máa ń sọ àbí ìmáàmù kan ọlọ́lọ́jà nábì lọ báwọn ṣe àṣẹ máa ń sọ ọwọ́ asọ́gbọ́n ọ̀rẹ́ rí burúkú yìí sọ̀rọ̀ rẹ̀ kò sẹ́nìkan tó lọ́lọ́bà nábì lọ ní gbogbo ọjọ́ náà pátápátá ó ṣe wá gbé yẹn àwọn náà tó wá sí nínú tún Eh, kí náà pé ulul azmi mina rusul àní ulul azmi mina rusul àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ àti ní àwọn kọ̀lílù gẹ́gẹ́ bá ṣe lánàá àwọn kọ̀lílù ọlọ́run ọ̀nà méjì náà Ibrahim àti anábíwa Muhammad عليهم أفضل الصلاة وأتم التسليم نعم wọ́n ní látàrí ilé iná àfàní ìlú tó wá jẹyọ jáde òun ni pé ọlọ́run bá lè kíọ́lá ní ma ń gbọ́lá fún àwọn ọmọlẹ́yìn àwọn òbíṣẹ́ náà jùra wọn lọ àwọn àwọn ànẹ́bì ọlọ́run àwọn ọmọlẹ́yìn wọn lọ́lá jùra wọn lọ gẹ́gẹ́ ọlọ́run ti sọ pé fáyọ̀rọ̀ ohun àti ẹ̀yin sábẹ́ ẹ̀yin ẹ̀yin ìjọ tó àdẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam ó ní kí ni khairul quruni khairul quruni khairul quruni sẹ́ńtìrì tó ń wọlé jù èyí tẹ́bí ànábì wà rẹ̀ tó mọ̀ lẹ́bí ní ẹ̀lú lẹ́nu lẹ́yìn àtàtì ẹ̀rọ tí ó tún fún wá ti tó fi tẹ̀lé àwọn òjíṣẹ́ yìí ó tún lọ́lá ju ẹni tó jẹ́ sí pé kìí ṣe tọkàtà ló fi tẹ̀lé wọn lọ tó fi jẹ́ sí pé nínú ọmọ àwọn àlúmà nẹ́bí ọmọ ìsọ kò sẹ́ni tó dàbí àwọn sọ̀hábà àti kò sẹ́ni tó lè dàbí wọn làwọn sọ̀hábà náà wọ́n tún wá ju àwọn lọ lọ́lá nípò olórí mẹ́ta ni Abubakar Siddiq radiyallahu anhu Umar tẹ̀lé Usman àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àtàwọn àlẹ́ aṣọ́rọ̀ kan lọ́ṣọ́rẹ́ nàìjíríà àmì ẹ̀kọ́ yìí kù ẹbí jẹ́ mẹ́wàá náà a ti sàlàyé lánàá nípa pé bóò láti mẹ́sẹ̀ pẹ̀lú ọlọ́run ní àwọn òjíṣẹ́ àìdáran ló lágbé àwọn lọ àti ayé aláàtọ̀ fàjèrò ní alẹ́ àmúsà ẹmá gbèmí dọ́là ẹmá yorùbá aláfẹ́sẹ̀ a ti sàlàyé lánàá pé ọ̀nà táwọn apá sọ ọkọ̀ èyí tí ọba dùn sí mí táwọn èyí tó dàbí ń bẹ̀ náà ni pé téèyàn bá sọ láti fẹ́ mọ fi ṣe fáàrí tí wàá fẹ́ mọ pé èèyàn fẹ́ mọ dá lódì ànábì kan torí nǹkan yẹn kò ní bá wọn èyí ò gbọ̀ngà náà pé ní abala pé à ń fún yẹn làbárì èèyàn kan sọ ìdí ìṣẹ̀lẹ̀ kò sí wàhálà ń bẹ̀ ìyẹn lọ́fà ànábì ní ànà sayyidu waladi Adam wàlà àfà èmi la síwájú májàmù ìsìtìfà òun náà nílùú tàfà àtàǹsọ yìí àkọwọ́ làjá ọkànjọ pé abẹ́sọ́pá ànájọlọ ìtọ́lọ̀ kọ̀ọ̀kan ìjọba tó dọ́lá tó fi fún ànájọlọ́lá ìràn ànájọ yìí na bákan wọ́n ní nínú táàbù yìí mú òun ni ìfi ọ̀rọ̀ nílẹ̀ fún ọlọ́run àti ọba tí ń sọ̀rọ̀ ni mínú man kàlámà lọ ibẹ̀ nù ẹni tọ́lọ̀ bá sọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run bá sì ní ọ̀rọ̀ tí gíní pẹ̀lú ohun àìhun kìí sí ọ̀rọ̀ ẹ̀mí pé báwọn àṣàrẹ̀ sí mọ̀ sọ pé kàlámù ní ọ̀rọ̀ ẹ̀mí lásán ni tí ń gbóòrùn jáde ànábì Musa ọlọ́wọ́ na so si sọ fúnfúnlẹ́sì ọtílẹ́sì kèsì pé ẹnìkan tún wá ní na ọjọ́ nínú ìròyìn ọlọ́run gbogbo tí ò bá ti lè sọ̀rọ̀ ọ̀tọ́kọ́ jẹ́ kí n kọjẹ́ ọlọ́run gbogbo tí ò bá lè sọ̀rọ̀ kò jẹ́ kọjẹ́ ọ̀tọ́kọ́jẹ́ ọlọ́run nínú ọmọ ń pè ní ọ̀sìfáàtù zàtíyá al-fi'liyya ìròyìn èdè ló kó sínú sífàtù zàtì sífàtù al-fi'liyya ńlá àwọn sífàtù zàtíyá láwọn ọ̀sìfáàtù al-fi'liyya òun ni àtẹ̀láàmù wà àwọn tí wọ́n pè ní ọ̀sìfáàtò gbàtíyà òun ni ìròyìn tó jẹ́ sí pé ó ti ń bẹ pẹ̀lú ọlọ́run láti pìlẹ̀ ó ti bí ká máa sọ̀rọ̀ nípa ojú ọwọ́ ìpẹ̀fẹ̀ náà asifatu zatiya ó tún wá jẹ́ asifatu fi'iliya látara pé ìgbà tọ́lọ̀ bá fẹ́ sọ̀rọ̀ yóò sọ̀rọ̀ ó ti nìsì ìgbà tó bá fẹ́ sọ̀rọ̀ yóò sọ̀rọ̀ ọ̀kọ̀ọ̀kan ọ̀rọ̀ yẹn wọ́n tún pè ní kíni asifatu al-fi'iliya ọlọ́ni iná máa mú orí ìdá àrọ́dà ṣe àyẹ̀kó lẹ́yàwó kó fàyàkó mú tọ́lọ̀ bá fẹ́ sí ọkàn ní kó báyìí má jẹ́ ìfẹ́ báyìí sì má jẹ́ bẹ̀rẹ̀ ara àwọn sífàkù al'ayyíyà ni ọlọ́run wà lámà jẹ́ àmọ́sá lè mẹ́kọ́tì náà wà kàlẹ́mọ̀hú rọ̀gbùhù ìgbà tí ànábì Mùsá wá fún àdéhùn tàjọ ní ọlọ́run bá sọ̀rọ̀ ọlọ́run bá rẹ̀ bá sọ̀rọ̀ ìgbà tí ní ilé sí lónìí náà wọ́n ní ṣékù islam ní bèkèrè àkúmọ̀ ọ̀lá wọ́n ṣe tíra tó tó pè ní àtìsìníyàtò wọ́n ní wọ́n fi ṣe rọ́bù fáwọn àṣáírà lórí pé wọ́n sọ pé ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ẹ̀mí nígbàtí ẹni ọlọ́run kàn mí sí wà tán wá gbọ́ ọlọ́run jáde wọ́n ni wọ́n bá ọ̀rọ̀ jẹ́ pé sí tọ́jọ́ tí wọ́n mú ìtí wọ́n fi ṣe rọ́dù lọ́nà 90 90 ni wọ́n fi gbá ọ̀rọ̀ dà jẹ́rì nínú tápò ní àǹfààní tó wà bí ayẹ̀ ọ̀rọ̀ ọlọ́run wà ní sọ àgbéga fẹ́ni nínú àgbéga ọ̀lànà <coughs> ọlọ́mọ̀rọ̀ ní àwọn ibi tó ti wá láti fi sí ẹ̀yìn fún àwọn tọ́lọ̀ ń bá sọ pé mímú man kàlàmà wà pé gbà pé ní àwọn òjíṣẹ́ adáranlọ́lá jura wọn lọ nínú wọn gan ń bẹnu ẹ̀ta bá sọ̀rọ̀ tọ́lọ̀ ń bá sọ̀rọ̀ ọlọ́run fi ó fi wọ́n nì ó fi sàkọ́lé nì ajẹ́ sí pé àkọ́lé ẹni tí ń kírun ipò tó ga ni tó pé ipò kó sí kí ni ń bá ọlọ́run bá sọ̀rọ̀ ń bá ọlọ́run bá sọ̀rọ̀ ọlọ́run sì ń bá sọ̀rọ̀ bó tẹ̀ jẹ́ kó òun sí kí ni ọ̀gbọ́n ti ọlọ́run tó lọ́run ti ń bá sọ̀rọ̀ ó wá nínú àdìsí tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní ọlọ́run bá níkẹ́lá ní kọ̀sáǹtù sọ̀lá tàbí ní wàbí ní abúrí ní sọ́yìn ọlọ́run mo kú sọ̀lá sọ̀látù bẹ̀rù sóràtù fàtíà wọn kò bẹ̀rù nínú okùn sóràtù fàtíà ní kíni sóràtù àsọ̀láàt àfá àkàn sí bẹ́ẹ̀ mọ́ni sóràtù sọ̀láàt sóràtù sọ̀láàt ní ẹsẹ̀ pé kòrò fàtíà lọ́nà wọn fẹ́ sàlàyé fàtíà ọ̀lá tó wà ìtumọ̀ tó kó sínú ọlọ́run mo kún fàtíà láàrin ibi tí ẹrú mi kún sí méjì ní Spain قل إذا قال الحمد لله رب العالمين تلهمني الحمد لله رب العالمين قال الله سقي حمدني عبدي أرمي جكفني طبعا الرحمن الرحيم يني أثنى علي عبدي أرمي يمي طبعا مالك يوم الدين الله مجدني عبدي أرمي جكفني tó bá ní iyyaka na'budu wa iyyaka nasta'in ọlọ́run ágádé ní wà bí na àbúdì èyí ni méjì ẹ̀mù tó wà láàrin ìlú àti tání àti ẹ̀rú ẹ̀mù méjì ẹ̀mù ni iyyaka na'budu wa iyyaka nasta'in tó bá ní ìdínà siratal mustaqima dé parí ó ní ágá lè àbúdì wà lè àbúdì máa sáà èyí ni tẹ́rù mi bá fẹ́ ìfún gbogbo àtọ́jú bá tó kírun lọ́lọ́run sọ̀rọ̀ ọlọ́run bá yẹn sọ̀rọ̀ ajẹ́ pé ipò tó ga ní pẹ̀lú tí ń kírun wà nínú táàkì oníjì mú òun náà ni pé àwọn ọláyìí wọ́n ní stages by stages ni ọ̀gbí àpẹẹrẹ wàrọ́pàá àbájọ̀rún dàrọ̀já gbogbo olóògbé àpapọ̀ ọ̀gá nípò ipò yìí ó lè jẹ́ ipò alhisiya èyí ta fojú rí àbí tó jẹ́ almanawiya ta fojú rí irú ti wàsílà tí a sọ lẹ́ẹ̀kan nísìn lára ipò kan náà bákan náà ipò àwọn ọmọ àlìjẹ́nà ipò kan náà fàwọn wà láàlìjẹ́nà ó jura wọn lọ nínú ẹ̀lẹ́ tí ó ṣe lọ́wọ́ rẹ̀ pé iná ahàlẹ̀ ìjẹ́dìnà tí yàtọ̀ àwọn ìyá ahàlẹ̀ ìgbòròfin ní fọ́ọ̀kì. àwọn ọmọ ìgbẹ́lẹ̀ wọ́n máa rí àwọn ẹni tí wọ́n wà ní ipò tó ga jù wọn lókè wọ́n wọ́n lókè báyìí kàmá gẹ́gẹ́ bẹ́ẹ̀ sí ń wo òṣùpá tó mọ́lẹ̀ dáadáa tó wá padà lọ lẹ́yìn ìgbà tí alfájà ní fánká ìmọ́lẹ̀ alfájà ní fánká nínú níhun sẹ́m níbi ojú òkú sẹ́mà ní mọ́ṣíríkì ni àbí magribi ibu yóò àbí ibu ọ̀rọ̀ ànábì ní lítà fáábùlì gbéyìnà kí lọ́pàá torí pé ọlá àwọn jura wọn òsì ní kòkòrò náà tilka manazilul anbiya la yablughuha ghayruhum ipò tó sọ yìí kò wà nabi yo kò se tó lè dé kò ta afa nabi anabi oni ko bi nafsi bi yadi ko ko wa to le le búra bi jaru amanu wa nínú tọ́pọ̀ dídì mú ìfihàn rẹ̀ tí ànẹ́bí wa ń sá àlé ìsàlẹ̀ ànẹ́bì kan lọ́jẹ́ náà ànẹ́bì ọlọ́run tó lọ́lọ́ wà á tẹ́ ná ìsá bí nà lọ ìyá máa bá jì náà àti ọkùnrin wà àyà dídáhù bèrè òkèlè màláìkà jìbìrìlù ní pẹ̀lú ọ̀kan ní tẹ̀sí méjì tá a sọ a ti ràn lọ́wọ́ yọ́ máa mọ̀ báyìí yọ́ máa mọ̀ tí ó mọ̀ ní ẹyẹ yóò sì wáyá dìde pẹ̀lú bọ́lá yóò sì di ẹyẹ náà ara àwọn àmì fún Ànábì Isa alayhi salatu wassalam òun ni àmì ó gbé ọ̀rọ̀ lọ́wọ́ fún gẹ́bà sọ láti pé a ní àyátù ṣẹ̀rẹ̀íyá ọkùnrin àyátù kàwọ̀níyà tó ń gbà àwọn tó kájú òkú tó dìde káàmù tọwọ́ palárẹ̀ owó kọgbádùn káàfi àmọ̀mọ̀ ẹyẹ láti ní kó jẹyẹ náà kó sì jẹyẹ náà àwọn àyátùkú nǹkan ò ní àmì tayé nù àmì ti ṣẹ̀ríà òun ni ìjírà tọ́lọ̀fẹ́ òun ìjírà tí ọlọ́ọ̀bà ìpẹ́lá tí ó kún Ànábì wa Ìsá alayhi salam lẹ́yìn náà ní ó dákò rídì mú wọn ni pé ọmọ ẹgbẹ́ ènìyàn gbogbo ló bá ti lè wò wọ́n èyàn bùkátà sí ẹni tí ọmọ kúnyẹ̀ lọ́wọ́ rọmọ ìdí nìyẹn gbogbo kẹ́kọ́ lórí dá sí gbogbo kẹ́kọ́ lórí dá kọ́lá gbogbo kọ́lá bára kágbà gbogbo kẹ́kọ́ lórí kọ́lá síta ó ní ìgbẹ̀yìn tí ó kàn lọ́wọ́ kọ́lá pé a máa yá mi mọ́ra ẹni yìí ó ní láàfẹ́ ìlú lọ́pọ̀lọ́ ìmọ̀ràn rẹ̀ máa ń wúlò ìkúnlọ́wọ́ kan náà gbogbo ọmọ ìdí nìyẹn ẹ̀rọ̀n fẹ́fà lábì gan wà ṣáyẹ̀wò ilẹ̀ amòrì a ń sáájú máa jíròrò ẹ̀wọ̀n jíròrò tọ́ wà àyájínáwó ìrúhùl kudus àwa pẹ̀lú wọ́n ní yìí ń ìfọ́lẹ́nu fún àwọn ìsọ́rọ̀ ìfọ́lẹ́nu ló jẹ́ fáwọn ọ̀sọ́ra àwọn tí wọ́n pe Ìsá lọ́lọ́ ìfọ́lẹ́nu ló jẹ́ fún wọn torí pé àyàjìnà akọlágbára ni a fi irú òfin àfikún lágbára ajẹ́pẹ̀ni tó bá jẹ́ náà wọ́n tún wọ́n fún lágbára níbi wọ́n ní kí yóò rí àrùn lágbára kẹ́ni àrùn lágbára ẹ̀yìn ọ̀rọ̀ burúkú ni ẹni tí ẹgbẹ̀lọ̀ ọ̀gẹ́gẹ́ lálágbára fún rẹ̀ kò ní ìdìkún lọ́wọ́ anybody ẹni tí ó ní bùkátà kẹ́yìn kókùn lọ́wọ́ kò lè jọ́nà nínú ayà rí kúmọ́ ìní màláíkà Jibrilu alayhi salam ẹ̀yìn wà fún mẹ́ ní Ruhul Qudus bákanáà ọlọ́pẹ́ ní jámù fún òun ní bákanáà ìfi màṣíhà ìfirinlẹ̀ fún ọlọ́ọ̀bá ọba àlékiọlá ẹwù ọlọ́niwà láúṣẹ́ àwọn ọ̀pá lọ́lọ́bá fẹ́ni àwọn tí wọ́n wá lẹ́yìn ọba ti jà wọ́n ní látara bẹ́ẹ̀ yóò tún máa jẹ́ ìfọ́lẹ́nu fáwọn tí wọ́n pè ní ọ̀dàríyà àwọn tí wọ́n sọ pé ẹrú ìtẹ́rú bá ṣe ó ṣe fúnra rẹ̀ ni kò ṣe déédéé ìtọ́lọ̀ ń fẹ́ iṣẹ́ ẹrú dájú fúnra rẹ̀ ni ayà yìí ṣe kí ni tó já mọ́ bẹ́ẹ̀ pé àwọn fẹ́ jà tọ́lọ̀ bá fẹ́ jà wáyé kò ní wáyé pàlọ́ṣà aláàmọ́kítà tààlà mú níjà ẹ̀kọ́lẹ̀ mẹ́fẹ́ kó dé tíjà wáyé náà ìjà fi wáyé ìtumọ̀ lẹ́yìn rẹ̀ ni pé wọ́n ní ìjíjà táwọn kìfèrí ń bá wọn mọ̀mì níjà orí kúkú ló àti gbéraga jíjà táwọn kẹfẹ́ na bá àwọn kí ló bù orí kúkú àti gbéraga kì í ṣe àìmọ̀ kan kí lọ́pàá fà ló ń bá máa já láti ọmọlé báyìí àlàyé ti wá bá wọn ẹ̀rí ti wá bá wọn kì í tó wọn nímọ̀ tó kankan wọ́n ti mọ̀ ṣùgbọ́n orí kúkú tó ní fáwọn ẹrú ẹ̀ sọ pé ọlọ́run ọba kò ní gbé òjíṣẹ́ kan dìde àbí kó fi kí ni ẹ̀rí tì tí ó fi máa júwe pé a ànábì ọlọ́run ọba nílé yóò tuntun wọ́n ní ìjẹ́rì ọlọ́run tí ó jẹ́rì fún ìjáàna àwọn ànábì tó ránṣẹ́ pé ànábì nílé yóò lòdò ọ̀nà méjì ni ìjẹ́rì wọn ni wáyé pẹ̀lú ọ̀rọ̀ ó sì wáyé pẹ̀lú kí ni pẹ̀lú ìṣe pẹ̀lú ọ̀rọ̀ ní pé ilé ìtọ́lọ̀ rẹ̀ pé lákínni láhù yashhadu bima anzala ilayka alọ́nà ọba gan jẹ́rìí pé tó ń sọ̀kalẹ̀ fún ni wọ́n mọ̀lẹ́íkà bìí àǹzánà ó bìí mi ọlọ́run sọ̀kalẹ̀ pẹ̀lú rẹ̀ wọ́n mọ̀lẹ́íkà tó yẹ ṣàdúró àmọ̀lẹ́kà náà sí kìí àwọn náà jẹ́rìí tó jẹ́ pẹ̀lú ti kíláàsì náà pé kíní lọ ní ẹsẹ̀ lè lọ́wọ́ ọ̀rọ̀ àdábì sọ́lú ọya afẹ́ kí ràkúnrún kan jáde níbi àpáta yìí káàfi gbà fún jíṣẹ́ náà bá ní ó sì gbé ọlọ́sìn pé àkúnlé jáde ní ó sì gbé wọ́n jẹ́ nípalẹ̀ lórí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákanáà rọ́dùn náà tó wà níbi fáwọn tẹ́ pè ní jàbùríyà àwọn ọkùnrin ti àwọn kọ̀dàríyà tó láwọn ẹ̀ ó ti nìsín àwọn jàbùríyà àwọn ni àwọn sọ pé eh, pé gbogbo téèyàn bá ń ṣe ìyẹn dàgẹ́ bí irinṣẹ́ irinṣẹ́ tí wọ́n kàn kọ̀ǹtò èyàn lè dáró kò lè dáró ìyà èyàn lè dáró kò lè dá nǹkan kan pé mo fẹ́ kan mo fẹ́ sì kan kò lè dá nǹkan kan sàlẹ́sà fún rẹ̀ e, e, ẹ́ńjìnì èèyàn ibi wọ́n bá darí ìsílẹ̀ ni wọ́n bá ti fọ́ pọ̀ tó rẹ̀ náà ni wọ́n ní bó ṣe rí náà wọ́n ní ìyẹn dàgẹ́ bí òré ìyẹ́ àjẹ́ àbí ẹyẹ látẹ́gùn fẹ́ síbi tó bá wù kí lọ́lọ́wọ́ fọ́bú fàmílìhù man ámánà wàmílìhù man káfàrọ̀ ẹni tó sa ìmánì lẹ́sà ní wọn ọyàn láàyè ó gbàgbọ́ ẹni tó yàn kèfèrí láàyè ọyàn láàyè múnà gbàgbọ́ ó kálùkù sí títò ìtọ́ fẹ́lẹ́sẹ̀ wọn ọ̀jẹ́ níbọ̀dún pa lórí kò sẹ́yìn tí wọ́n jẹ́ ń pa lórí nǹkan náà bákan náà ìfihàn ẹ̀kọ́ ọlọ́run bá ní kí ọlá ọbọ̀ ń lọba tí ń dá iṣẹ́ àwọn ẹrú bọ́lọ̀gbọ́ tó lọ jẹ́ ẹlẹ́dàá fún ẹrú iṣẹ́ ẹrú nìkan talọ́dà ọlọ́nà ló dá gbogbo ọ̀gẹ́ bí wallahu khalaqakum wa mẹ́kẹ́ni ibi báyìí náà ìfihàn ilẹ̀ torí pé jíjà yẹn iṣẹ́ wà àwọn ẹrú ni pẹ̀lú ìrádà ọlọ́run àti màṣíà ìdún yaf'alu ma yurid ọlọ́run máa ń ṣe tí ó bá fẹ́ jíjà àwọn ẹrú wọn sí ìyapa yẹn iṣẹ́ ẹrú ni ṣùgbọ́n gbà tí ó ṣe dédé bọ́lọ̀ sí fẹ́ ó wáyé tí ó bá dédé bọ́lọ̀ sí fẹ́ kò ní ṣe kò ní wáyé gbogbo wà lábẹ́ kí ni sí fẹ́ tán bákan náà ìfi ìrọ́dà kalẹ̀ ìfi ìrọ́dà nílẹ̀ fọ́lọ́run ọlọ́run máa ń sin tó bá fẹ́ walakin Allah yaf'alu <coughs> ma yurid ọlọ́run máa ń sin tó bá fẹ́ àyẹ́pẹ́ ìrọ́dà yẹn nínú tí ìyẹn máa fi ẹnìlẹ̀ fún ọlọ́run bá ní nínú òyìn tá àfin ròyìn ọlọ́run bá ní àfá ajá mọ̀ pé ìrọ́dà yẹn méjì ló pín sí ìrọ́dà tó kàwùníyá àti ìrọ́dà tó ṣẹ̀rìíyà wọ́n ní yàtọ̀ tó wà láàrin wọn ní abala ìtumọ̀ ó yàtọ̀ ní abala ètò sopọ̀ máa ọyàtọ̀ erípa tí ó bí jáde ọyàtọ̀ síra wọn tí a bá wọn ti túmọ̀ wọ́n ní al-iradatu shar'iyya òun túmọ̀ al-mahabba ìfẹ́ ìfẹ́ ni iradatu shar'iyya ń túmọ̀ tó tó gbogbo tó bá ti jẹ́ shar'iyya iya nífẹ̀ẹ́ sí alkauniya alkadariya èyí tí èyí túnmà mashi'a ewu ọlọ́run pàmátà ṣáwọ́nà ilá yẹ̀ṣà mashi'a ní túnmà mẹ́rin ní abala ìtumà oúnjẹ jẹ́ ìtò sọpọ̀ mọ́wọ́n <coughs> wọ́n ni alìrọ́dọ̀tò alkauniya tí òun ní ṣe pẹ̀lú tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí àti tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí ìrọ́dọ̀tò alkauniya bí ọlọ́run ṣe ṣètò ayé pé bọ́ràn sí fẹ́ká yé rí nù ayé ìtọ́lọ́run fi ó ṣẹlẹ̀ láyé ìtọ́lọ́run sí kí tí ò nífẹ̀ẹ́ sí yóò ṣe kí ni yóò ṣẹlẹ̀ ọlọ́run nífẹ̀ẹ́ sí kásìm ọmọ akọ̀lá pé jìnnà ọ̀lẹ̀ ìnsá ìlà ìlà torí ẹ̀ tó fi dá wa ṣùgbọ́n sí gbogbo àlánsì gbogbo akọ àìkú ìrọ́dá tó kò níyà ló ṣẹlẹ̀ lò yọ́mọ jẹ́ sẹ́rì yíyà fáwọn tí wọ́n bá ṣe kí ni tí a bá ṣe lọ yọ́mù yọ́pù ní àfáwọn sí àwọn tí wọ́n sọ na wọ́n ni tí a bá ní sí ọlọ́run fẹ́ kúfúrù ó gbèrò kúfúrù a ní tó bá jẹ́ ìrọ́dá tó kọ̀ níyà bẹ́ẹ̀ ni tó bá jẹ́ ti ṣẹ̀ríyà á ní kí ni bẹ́ẹ̀ pọ̀ torí pé ìrọ́dá tó kọ̀ níyà ó kó tọ́lọ́run fẹ́ sínú àti tọ́lọ́run fẹ́ méjì ló kó sínú ṣùgbọ́n ṣẹ̀ríyà kò sí nǹkan tó lọ́wọ́ fẹ́ ń bẹ nǹkan tó lọ́wọ́ fẹ́ ni gbogbo tó lọ́wọ́ fẹ́ látòkè délẹ̀ ní ṣẹ̀rẹ̀ yíyà wọ́n tàbá wo kí ni nípa tí àwọn nǹkan yóò bù á sọ pé kò níyà kò sí tàbí ṣùgbọ́n ọgbọ̀dọ̀ ṣẹlẹ̀ tọ́lọ̀ bá gbà lérò ọwọ́ rẹ̀ gbogbo ní káwọ́lẹ́ kọ́dára wà káwọ́lẹ́ ó gbọ́dọ̀ ọlọ́run ti gbà lérò pé ayé yìí ìfìrẹ́ wà mẹ́ òmìnir wà mẹ́ ó ṣẹlẹ̀ ìbìlísù ọwà tí ó máa pé ìfàsẹ́yìn bá kiri fáwọn èèyàn ìsọ́lọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ kò nífẹ̀ẹ́ ìbìlísù ṣùgbọ́n ìrọ́dátù kò ní àwọn ó dé kí ṣe tání wà ìrọ́dátù kò ní àwọn ẹ̀mú dé gẹ́ni ní ìjókọ́ lọ́wọ́ pa ó fi dá sí báwọn nǹkan bí wọ́n ṣe lọ òun nìyẹn wọ́n ní ẹgbẹ́ tó máa bèèrè ìwé ẹ̀rẹ̀ ṣùgbọ́n ti ṣẹ̀ríyà ọlọ́run wà láwọ̀ ìwédò àyà tí ó bà rí kú ọlọ́run fẹ́ ó gbèrò láti gba tútú báyìí ìrọ́dá ti ṣẹ̀ríyà nìyẹn lórí tó wáyé pé kàwòníyà ni a ní pé gbogbo ọlọ́run ọba tútú bà rẹ̀ báyìí pé kàwòníyà ni ẹ̀pẹ́ tó láti lè wọ́n sẹ̀lẹ̀ agbé gbogbo ọlọ́run ọba tútú bẹ̀ ṣùgbọ́n ṣẹ̀ríyà ni gbogbo ọlọ́run ọba tútú bà rẹ̀ àwọn ìsà náà ni wọ́n ní kí láwọn mẹ́sàn nípa imani abubakar ṣé ó wà lábẹ̀ ìrẹ́dá tó sẹ̀rí àdíkò níyà wọ́n ni méjèèjì ló kó sínú ó kó kọ̀ níyà sínú ó sì kó kiri sẹ̀rí ìyà sínú kí la mẹ́sàn níbi imani ìrọ́dá tó ṣẹ̀ríyà lápá kan ó ti rízì ṣẹ̀ríyà ni kìí ṣe kàùníyà òun ló fà tí òfin ṣe tí tí òfin gba ìsìláàmù ní wọ́n wá jẹ́ kàùníyà ní kò bá sí gíní kò bá jẹ́ mùsùlùmí ìtọ́sẹ̀lẹ̀ bákan náà àwọn tí wọ́n bá jẹ́ kòkí gbogbo tó wá jẹ́ kò kí ó wà lára kí ni ìrádátú kọ̀wọ̀ ìṣẹ̀rẹ̀ ìyà ayọ́ pé ayà tí 54 ṣàlà ìbẹ̀ láti máa bẹ̀rẹ̀ lọ́la ọjọ́ ti bẹ̀ láti أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم